إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير يا ذا الجلال والإكرام ثم أما بعد أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته ọpá ìdí fún ẹlẹ́dàá gbogbo wa tí a kò sì ní ẹlẹ́dàá míì tayọ rẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala adúpẹ́ fún a dá padà sí ọ̀dọ̀ rẹ̀ torí pò náà ló ní lérí yíyọ̀ǹda ìpéjúpésẹ̀ sí ìjókòó dùnú àti ìjókòó àlùbáríkà táwọn bàbá wa ń lẹ̀ Yorùbá ń pè ní súnà tààtú sí èdè Yorùbá ní ìkómà jáde àbí Allah subhanahu wa ta'ala ìdùnnú labá wá síbí ìdùnnú labá débí ìdùnnú láwà níbí ìdùnnú náà ni kò jẹ́ ká bá kúrò bí gbogbo ìgbà táàbà tún wá máa rántí ò ní jẹ́ ká máa rántí rẹ̀ dùnnú àmín mẹ́jẹ̀ kí a rántí rẹ̀ bànújẹ́ àmín in tó ṣe sábàbí o náà ni okùnfà tí gbogbo fi wá wá fi jókòó níhìn ó ní ọmọ tọ́lọ́wọ́n bá fi ta bàbá àti ìyá àti àwọn ẹbí ẹbí bàbá wa mufazir gbogbo ìkáàdò pátápátá tó fi tàwọn lọ rẹ̀ ọmọ náà lọ ṣe ni ọmọ alálùbáríkà ilẹ̀ àmì àmì lẹ́yìn tí a dúpẹ́ fọ́lọ̀ èyí tó kàn tó sì jẹ́ tọ̀ ní ká fi gbogbo tí ń jẹ́ ìjọsìn padà kájá padà sọ́dọ̀ ọlọ́run ó nìkan ni ìjọsìn tọ́ sí kò tọ́ sí nǹkankan mi torí pò náà lẹ́lẹ́dà òun la ṣẹ̀dá òun la bẹ́ẹ̀dà gbogbo tí ìjọmọ́ dídá ọlọ́run ló ظلامي هو الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم ibi kan ni màá mú bẹ́ẹ̀ ó ní alẹ́kọ́ọ̀lìkù òun adẹ́gà àlùbáàrìkù kálukú wa ló ní àwòrán tá a gbágbé jáde sí ayé Àwọn ìdílé kọ̀ọ̀kan tàbí ẹbí kọ̀ọ̀kan a máa jọra wọn. Bí bá ṣe gbẹ wọn, a bá òyìn gbẹ wọn bẹ́ẹ̀. Ilẹ̀ bá rọ́ máa lé ní Nàìjíríà. Ẹ mo mọ ọmọ yìí tẹ́bá wá bí tí ó sọ mẹ́rin pé ilé yìí náà lẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ tún fi wá jẹ́ àwòrán kan mi àwọn tó mọ̀ yìí tó mọ̀ yìí yàtọ̀ síra wọn tèèdè rí ìbejì alábìjọ táǹpẹ̀ identical twins lédè òyìnbó àwọn ará ilé wọn máa ń tí ń fi mọ̀ wọn yàtọ̀ kódà tó yàtọ̀ sí ohun tó yàtọ̀ sí ìrìn